ó kàn ṣe jáde láti inú géètì nìyẹn bí ìgbà tán ti lọ tọ́gi yẹn níwájú ọlọ́run àti igi yẹn ó tó yìí ó tó apá mi méjì àfi gbá látàrí mi níbí báyìí à ẹsẹ̀ gbá ló dẹsẹ̀ bómi gbá à mo fẹ́ ẹbí dẹ ni wọ́n ti ti mo fẹ́ jáde wọ́n ti ti géètì àti wọ́n ti ti géètì ni wọ́n wá ké kò kò sẹ́ni tó àwọn mẹ́tẹ̀ẹ̀ta àbí àwọn méjèèjì èmi ni mo sì kẹta wọn nínú ilé bẹ́ẹ̀ bí mo ṣe sáré wọlé nìyẹn mo ní ọ̀bẹ àgbo tí mo máa fi jẹ obì torí mo máa ń jẹ obì mo máa fi há ó pẹ́ tí kìnìyàn ti wà lọ́ọ̀ mi níbi pẹ̀lú ibi tí mo fi mo ṣe sáré wọlé nìyẹn mo rò pé mo fi pé tí n bá fi dẹ́rù bá pé a lè ṣe kíni àbí ọwọ́ ẹ̀ tó fi gbá mi yẹn pẹ̀lú igi yẹn pé a lè sọ igi yẹn lẹ̀ nígbà tí kìnìyàn bẹ̀rẹ̀ sí dùn mí tí àwọn méjèèjì kan kùdì mọ́ mi tán bẹ̀rẹ̀ sí pa mí so bí mo ṣe ní kí n gbé kíní kíní yẹn lé níbi ọwọ́ báyìí pé bóyá a lè stop àti lè máa ó lù mí wọ́n ó lù mí nígbà tó máa fi ọdún mo sáré palẹ̀ kó dé kí n tó di pé mo lọ mú ọ̀bẹ yẹn bá bá bá bá ní kí n fi gun lọ́wọ́ bó ṣe yẹ ẹ́ nìyẹn bó ṣe bá bó ṣe bá ní àyà nìyẹn torí mo ní purọ́ ó bá ohun ó bá láyà Olúwaṣùṣì máa kú sixty five years Matogun ìgbà tí mo fẹ́ gba ilé sí Matogun mo rí kíátíkà kan so ìgbà tí mo rí kíátíkà yẹn so ó wá lọ fi ilé yẹn hàn mí ìgbà tó fi ilé yẹn hàn mí tán wọn á bẹ̀rẹ̀ sí ṣe investigation lórí ilé yẹn mo wá pé eh, kíátíkà yẹn mo ní à mo ní ìyá tí ẹni kí wá gba ilé lọ́wọ́ ẹ̀ yìí mo ní wọ́n ti sọ̀rọ̀ yáyé pé èèyàn burúkú ni o pé ẹni àkọ́kọ́ tó gbabẹ̀ wípé wàhálà ló bá jáde ńbẹ̀ ẹnì kejì pé wàhálà pé ẹnì kẹta wípé odidi oṣù mẹ́fà ló fi tilẹ̀kùn lẹ̀ tí mo mú kọ́kọ́rọ́ lọ pé ìta ló ti lọ́ ń pọn omi mo wá pé mo ní ọ́nà oníke má dá wọn lóhùn mo ní màá dá wọn lóhùn o èmi ò dẹ̀ mọ̀ pé owó commission àti agent tó ń fẹ́ gbà òun ló ń ṣe mo ní màá dá wọn lóhùn mo ní tó fún kí ni oníke má dáhùn ok mo ní kí ni ìdí tó sọ pé kí n má dáhùn ó ní ìdí tó sọ pé kí n má dáhùn ni wípé o ní ìwọ ló manage ilé yìí oníwọ ló dẹ̀ máa fún yàn oníṣùgbọ́n ìyá yẹn oní gbogbo ẹ̀ tó bá ti wá ba òun á sọ pé kàn wá ba kàn wá ba ẹ̀ òní díẹ̀ nìyẹn tó sọ pé kàn má dà mú tí ó dẹ̀ dájú nígbà tó wá yá ìgbà tí mo wá wo ilé yẹn tó fi mi hàn lé ẹ mo ní à mo ní kò mo ní wọlé mo ní kò sí kò sí kọ́kọ́rọ́ ní lẹ́kùn pálọ̀ kò sí kọ́kọ́rọ́ ní yàrá iná dẹ̀ ní kò sí gbogbo wáyà tó wà ní yàrá mi wọn wáyà ẹ̀ tí ẹ ti rúùmù yìí náà so ìyẹn ìyẹn nìkan mo lè sọ pé ó wà manageable mo ní kò dẹ̀ sí náà náà ní iwájú ìta ó wá ní gbogbo ẹ̀ náà máa ṣe oníkẹsà máa wọrí oníṣègbè òun ló mú mi wá bí òun ló manage ilé yẹn òun ló pé kò sí problem agreement and commission one forty owó ilé hundred thousand twenty thousand owó agreement commission twenty thousand ó jẹ́ forty thousand owó ilé gangan hundred thousand ó jẹ́ one hundred and forty thousand room àpalọ̀ room àpalọ̀ ni so room àpalọ̀ self contained nígbà tá a máa kú òun bẹ́ẹ̀ lálọ́ọ̀dún kọ àkáǹtì fún mi so kí á ti kà mọ́ mọ́ mi mọ́ lálọ́ọ̀dún so kí á ti kà wá ní òun mọ̀ wá yá yẹn o ó ní kí n má sẹ́ndì owó yẹn sí ìyá yẹn o ó ní òun ni kí n sẹ́ndì ẹ̀ sí mo ní ara kan tán sọ rèé o ó ní rárá ó ní ìdí ẹ̀ ní wípé ó ní mo lè lọ sẹ́ǹdì owó yẹn sí kówó ẹ̀ kó ràn mọ́ lójú ó ní gbogbo àwọn kan yẹn ó ní ó lè má lọ ṣe ló fi sọ bẹ́ẹ̀ ó ní kí n gbàgbé náà lòún mánéjì ẹ̀ ó ní wọn ló lòún máa gbowó òkè ló bá kọ àkáǹtì nàbà fún mi ìyá ń disturb mi tìbí náà disturb mi èmi dẹ̀ ni mo dẹ̀ nídìí ilé yẹn so mo sì sẹ́ǹdì owó sí kí a ti kà nìyẹn ó lọ sí. Si, ọ̀sẹ̀ bíi mélòó kan tí mo ti kó fún wọn wọn pè mí wọ́n ní wọn ti ṣe nǹkan kan tán ní kankan gbá kan ok nígbà tó wá di around uh, April ó ti bọ́ sí towards ending ní April bọ́ ṣe pè mí nìyẹn pé kí n wá lọ wò ó so nígbà tí mo dẹ̀ máa débẹ̀ débẹ̀ tí mo débẹ̀ mo ní ah ah mo ní kò sí iná ní city room yìí náà mo ní kò sí kọ́kọ́rọ́ ní pálọ̀ yìí kò dẹ̀ sí kọ́kọ́rọ́ náà ní yàrá mo ní kitchen náà again kò sí kọ́kọ́rọ́ ń bẹ̀ tọ́lẹ́tì nìkan lẹ fi lẹ̀kù sí mo ní ti gbowó nísìn mo ní ẹ̀dẹ̀ ti náwó mi nísìn àti pin yín lọ́wọ́ mo ní àlàkàn tí mo sọ nílé o nǹkan kan ok fún kí a ti kà ó ní kódà ó náà báyìí tó ṣe náà ó ní ó dìjà òun pẹ̀lú ẹ̀ ó ní mo mọ̀ pé obìnrin ni pé pé n bá ṣe pé ọlọ́run mi ó wá fi fíìsì gbogbo àwọn kọ́kọ́rọ́ yẹn ó wá di pé ó wá pè mí ó ní owó iná ó ní two thousand ni la máa máa san owó ọdẹ ó ní one thousand la máa máa san mo wá lókè owó náà mo ní bàtà sí máa máa san ó ní tèmi bá san one thousand wọ́n san one thousand mo ní rárá kó lè jọjọrọ alọ́run mo ní tèmi bá san two thousand tó bá tán ìwọ náà tó san two thousand lóṣooṣù àjọrò alọ́run torí wọ́n di off one day on ni that is fourteen days la máa fi níná mo ní so wàá lè jọjọ rọ̀ wá lọ́rùn so owó ọdẹ yẹn náà oṣù kan one thousand tí n bá ti san tèmi lóṣù yìí wọn náà tún san lóṣù tó bọ̀ àjọjọ rọ̀ wá lọ́rùn ó dé àgbí àtẹjọjọ ń ṣe lọ bẹ́ẹ̀ ó wá di pé yẹ̀ sí pé torí tó bá mú mi wá délé ní ó wá pè mí ó wá pè mí ó ní iná yẹn ó ní ọwọ́ kan ló ń fa omi o ó ní kì í sọ ọwọ́ méjì o lókè ó nítorí kékeré máa bẹ pọ́pì máṣíìn kó má bàa bàjẹ́ mo ní kò sí problem mo ní ìgbà tí mo wà lé náà lọ́hùn mo ní fúnra mi nìkan mo fa omi torí tí náà bá ṣe kinní tí ò bá ṣe màá tètè pa mo ní kò sí problem bó ti jọ̀wọ́ yín nìkan yẹn mo ní tèmi kẹsà ti máa sanwó ná kẹdẹ tí máa fa omi mo ní kò sí problem so tó bá fa omi yẹn tá a bá múná wa délé ní tán tẹ fa omi táǹkì yẹn mi ò ní rómi lò ah, ah, iná mi á bẹ̀ ṣe é ṣe wìrìwìrì wà ah, lọ bá mo ní màmá mo ní kí ló ń ṣẹlẹ̀ mo ní ṣèbí wọ́n múná wa dé lànà ẹ̀dẹ̀ fami mójú ìgbà tí máa jí nísìnyí tá máa lo omi kó tó tó rọ̀lẹ́ omi ti tán ah, ẹ wá ní ẹ oní òun náà mọ̀ bó ṣe rí ah, ok mo wá dákẹ́ mo ń wọ́ọ̀ṣì mo ń wòran nígbà tí wàá di ijọ́ kẹta wọ́n tún wá mọ́ná dé mo wá sọ ibi tán ti fami yẹn mo dẹ̀ ra dó sí ibi tán ti fami yẹn ní ara one o'clock mo dẹ̀ ra pip bọ́ ṣe fami yẹn nígbà má rí i pé yẹ̀ sí pé wọ́n fami yẹn táǹkì yẹn ò dẹ̀ tóbi kò kún wá ọ̀pẹ́ ah. mo rí pé wọ́n ṣe fámi yẹn wọ́n ń gbọ́n sí dúrọ́mù wọ́n ń gbọ́n wọlé ah. wá dáa pé ìyàwó mi kò dákẹ́ mi ò sọ kankan nígbà tó máa yá tí mo rí pé ó ṣe bẹ́ẹ̀ yẹn kò dákẹ́ mo sì kó nígbà tó máa dijọ́ kejìgé omi ti tán máa lù bá màmá mo ní ìwà tẹ́ ń wù yìí mo ní kò dáa màmá mo ní àgbàlagbà ni mí àgbàlagbà ni ìyàwó mi mo ní ẹ́stéètì mi bíbáyìí mo ní kò sómi ní àyíká nígbà tẹ́ bá fa mi tẹ́ gbọ́n mi wọlé tí àwa ò dẹ̀ wá rómi lòmi tó ẹ pé péèlì làwa ń lò mo ní ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ mo ní àdìsí mo tẹ́ bá fa kíni tó bá kún ẹ tẹ́ bá tó ẹ fa tó kún tọ́tẹ́ tó ń gbọ́n omi wọlé mo ní àdìsí mo ní ìtókù mo ní àárín lò dáadáa ẹ mo ní kò ní sí wàhálà kò ní sí kíní kan ó dẹ̀ jọ ó ní òun fẹ́ wá lọ́nà tóun sì fẹ́ ìjọba tó nìyẹn ó ní tó bá tẹ́ lọ́rùn tẹ́yìn lọ́rùn ó ní ẹ jáde kí n jáde ṣé èsì ẹ kọ́ fún mi yẹn iná náà dẹ̀ ní omi òdó déédéé yìí tẹ́ wọ́n bá múná dé kò gbé kankan kò gbé anything ẹ̀ ó ní àtòlé line ni mo ní ah, iná pípé ò kì í ṣe kí ní iṣẹ́ hot plate ní iṣẹ́ kékeré kan ẹ̀ òun ní hot plate òun kì í lo kékeré kan ok n bá pè ya ọmọ ní wá á dàbí pé àníkè ya ìkó dáwọ́ padà fún un òní olówó láti dá padà fún wa àṣà àǹfaradà àǹfaradà bẹ́ẹ̀ tí wọ́n bá ti ń fa mi yẹn màá di pé mò ń ṣàrìsùn màá bá pèrè ta ní màá máa fa omi sí gẹ́gẹ́ bí agirimẹ́ǹtì tí kí a ti kà fún wa pé tó bá ti di èyí oṣù báyìí wípé kó wa ìsọ́yà pé as an advance mo wá lọ pé màmá mo ní màmá mo ní owó mi kù oṣù méjì kó expire gẹ́gẹ́ bí agreement mo nítorí gbogbo àwọn nǹkan tó yẹ kẹ́ ṣe nílé ẹ̀ ṣe mi ni mo ṣe mo ní now títí kan iná tí ó ṣẹ́jú tẹ ní ó bàjẹ́ pé ẹ máa ṣe mo ní ẹ jẹ́ kí fún yín ní owó ọdún kan which is hundred thousand mo ti san agreement kí n tẹ̀ san normal money ni o ní hundred thousand o ní owó yẹn o ní ògbà hundred mọ́ tó ń gbà tẹ̀ expire o ní one fifty lówó yẹn o ní ah, one hundred and fifty thousand ṣé ó wà ní agreement mi pẹ̀lú mi pé bá ti lo ọdún kan one fifty ni ẹ máa gbà ó ní agbára mi ò gbé o mi ò lè san o tí n bá dẹ̀ sọ̀rọ̀ ìgbà tí gbàmú lọ́mọ ẹ máa fún mi mo á wọlé níjọba wọn mo dé mo ara báyìí omi mo ní ẹ̀gbọ́n nǹkan tó ọmọ yìí ṣe fún mi mi ò lómi kò síná kò sómi ọmọ ẹ̀ dẹ̀ wà lé iná dẹ̀ wà nú ọ̀dọ̀ wọn mo wá lọ bá mo ní Samuel mo ní kíyè tó kò lé iná wà so mo ní kí nìdí tí mi ò fi ní iná oní òmò ń jáde kí n gẹ́ra ọ̀tún kó wájú ẹ tó bá tẹ̀lé kó wájú ẹ nísìnyí wàá ṣe nǹkan tó ń ṣe fún mi fún mi mo ní ah, ah. bá dára kó níwájú ẹ bá lọ bá àwọn community tán wà lẹ́gbẹ̀ẹ́ wa bá pa wọn wọn yẹn so làwọn yẹn wá ní kí ló dé tó fi yọnà bàbá ó nù kọ́ ló ń yọnà mi àwọn yẹn wá ní kí n lè rí àwíjáde nǹkan tó ṣẹlẹ̀ yìí o wọ́n ní kí n lọ pe electrician wá nígbà máa pe electrician dé ọmọ yóò jẹ́ kán wọlé ó ní kò sáyè àwọn yẹn wá pé ó ní ìyá sí ilé ó náà títí ìyá bá dé ó ní wọ́n ti ní kán jáde pé kọ̀ọ̀kan ní àwọn oníwúlé kan làwọn bàbá ìyá àgbàlagbà ni wọ́n wọ́n ṣẹ̀ṣẹ̀ expire ní ẹsẹ̀ fún ní quick notice pé kán jáde ni wọ́n dẹ̀ jẹ́wọ́ náà wọ́n jẹ́wọ́ lọ́wọ́ jẹ́ kankan ṣé ó ṣe bọ́n ṣe léèyàn jáde kó lé nìyẹn tí n bá sọ̀rọ̀ a máa nà yín a máa nà mí lójú yín ẹ máa wò ó kàn sí jáde láti inú géètì nìyẹn bí ìgbà tán ti lọ tọ́gi yẹn níwájú ọ̀nà àti igi yẹn ó tó yìí ó tó apá mi méjì àfi gbá látàrí mi níbí báyìí à ẹsẹ̀ gbá ló dẹsẹ̀ bò mo fẹ́ èmi dẹ̀ ni wọ́n ti ti mo fẹ́ jáde wọ́n ti ti géètì àti wọ́n ti ti géètì ni mo wá ké kò kò sẹ́ni tó àwọn mẹ́tẹ̀ẹ̀ta àbí àwọn méjèèjì èmi ni mo sì kẹta wọn nínú ilé bẹ́ẹ̀ bí mo ṣe sáré wọlé nìyẹn mo ní ọ̀bẹ àgbo tí mo máa fi jẹ obì torí mo máa ń jẹ obì mo máa fi há ó pẹ́ tí kìnìún ẹ̀ ti wà lọ́ọ̀ mi níbi pẹ̀lú bí mo fi mo ṣe sáré wọlé nìyẹn mo rò pé kí n bá fi dẹ́rù bá pé a lè ṣe kíni àbí ọwọ́ ẹ̀ tó fi gbá mi yẹn pẹ̀lú igi yẹn pálí sọ́gi yẹn lẹ̀ nígbà tí kíní ẹ̀ bẹ́ẹ̀ ṣe dùn mí tí àwọn méjèèjì kan kùdì mọ́ mi tán bẹ̀rẹ̀ ṣe pa mí so bí mo ṣe ní kí n gbé kíní kíní yẹn lé níbi ọwọ́ báyìí pé bóyá a lè stop àti lè máa ó lù mí wọlé ó lù mí nígbà tó máa fi wọlé mo sáré palẹ̀ kó dé kí n tó di pé mo lọ mú ọ̀bẹ yẹn bá bá bá bá ní kí n fi gún lọ́wọ́ bó ṣe yẹ nìyẹn bó ṣe bá ní àyà nìyẹn torí mo ní purọ́ ó bá ohun ó bá láyà nígbà tí ogun tó lílu dùn mí àwọn méjì kan bẹ́ẹ̀ sí fámínú kan pàtí èyí sí kan tẹ́mi náà lè ṣe tí mo lulẹ̀ so mo ṣe gbé gbé ọ̀bẹ ẹni lọ́wọ́ pé bóyá a lè ṣe kí ni so bó ṣe yí yẹ nìyẹn bó ṣe yí fi gbà nìyẹn bó ṣe gbà nìyẹn so bó ṣe bó ṣe fi gbáyà gbà nìyẹn so bí ó sì di pé yẹ̀sì pé àwọn èèyàn lẹ́yìn ìgbà yẹn náà sì wá sí géètì nígbà tí wọ́n wá sí géètì náà wá gbé náà wá jọ kóra wọn lọ wá kó èmi nìkan so sínú ilé bẹ́ẹ̀ nígbà náà wá padà wá wọ́n wá ní èmi ti ṣe gbá fún àwọn ọmọ ní mo defend ara mi ni torí ẹ̀yin méjèèjì self defence ni mo ṣe mi ò mọ̀ pé lọ́ba ó yẹ ni ọwọ́ tó fi lù mí pẹ̀lú ẹsẹ̀ tó ń dáàbò mí yẹn pẹ̀lú igi tó sánmọ́ mi lọ́wọ́ ẹ́ èmi nìkan ṣé tí yàmbá wà lé ẹ̀ lè ṣe orúkọ yẹn fún mi ṣé yàmbá ní kí sáré kí gbé síta kò sí ìgbà kò sí kankan tó ṣẹlẹ̀ yẹn ju pé so bí àwọn èèyàn ṣe wá wọn wá sí géètì nígbà tó rí pé yẹ sí pé kíní jáde lọ́wọ́ ẹ̀ tí ọwọ́ èmi náà wú ló wá sí géètì pé ẹ èmi wá jà láwọn yẹn ni àá pé àwọn bàbá yẹn nìkan máa bẹ́yìn méjèèjì yìí já wípé ẹ wo gbogbo ẹ̀yìn ẹ ẹ wọ ọwọ́ ẹ ẹ wo orí ẹ bó ṣe gbogbo kí ni igbó fọ́tò ẹ wá o ó ṣẹ̀ṣẹ̀ lọ lẹ́nu o so bí wọ́n ṣe wá bá mi nìyẹn pé ẹni tí ń pẹ̀lú ẹja wípé wípé wọ́n sáà sọ wọ́n ní wọ́n ní ó kú wọ́n ní ó kú. wọ́n ní ó kú wọ́n ní ó kú àbí. wọ́n ní ó kú náà sọ o torí wọn sọ fún mi pé ó kú wọ́n ní ó kú wọ́n ní ó kú bí tí wọ́n. àwọn ah, ti lọ ẹ̀ ẹ̀. Ah tí mo ti ó lọ síbi two to three hours temperature ti die down mọ́ndà three hours gan temperature ti dá down mo fẹ́ lọ wo tí mo ti lọ wo ìyàwó mi lọ síbítù gan tí mo ti wálé pé kí n pochí kí n gbé lọ bàmọ̀sẹ̀ wá dé náà pàdé mi náà sọ pé kìnìún kan mọ́ndà two to three hours tí wàá fi jọ dé tí wàá fi everybody ti túká wàá bá mi ọ̀dẹ̀ pé àwọn fìjìláńtì wọn ní káwọn yẹn wá gbé mi àwọn èèyàn wá gbé mi àwọn ká kọ́ọ̀bù sí mi lọ́wọ́ mo tẹ̀lé wọn mo sì gbà mo everything tó fún kíni mi ò ní tẹ̀sán tó bá ti pé bọ́n ṣe kùdì mọ́ mi bí kájàká kúkọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ ni kò mi ò lérò pé ó lè ṣẹlẹ̀ sí bá mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ sí mi ò ní tí bá mọ̀ pé ó máa yẹ kíní yẹn ẹ́ wàá bó ṣe yẹ kíní yẹn tó lọ fi gbáyàgbá yẹn